àwọn arúgbó àti ń dá wọn dúró rẹ́dì so a máa ń tì bọnú ara wọn ni arúgbó náà bàbá kán lu ẹ̀bùn wọn ká gbọ́n tán bá wa ó yẹ bàbá mò ń gbọ́ yín. ohun tí mo bá wá bí ni iṣẹ́ yìí ni olúwagbélé mi lọ́wọ́. iṣẹ́ yìí iṣẹ́ orin kíkọ mẹ́sẹ̀gì ni. mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ iṣẹ́ ilé. ẹ̀yin bàbá ẹ gbìyànjú báwo àwọn lè ta iṣẹ́ ilé ń ṣe. olúwagbélé mi lọ́wọ́ kí n máa kọrin olúwagbélé lọ́wọ́ kí máa kọrin. àti iṣẹ́ ìránṣẹ́ ìwé iṣẹ́ ìránṣẹ́ ìwé lọ́nà wo. láti kó àwọn ìwé láti máa kó wọn súnmọ́ ọlọ́run ní chọ́ọ̀chì bí tí mo wà ibi tẹ wa children teacher ni children teacher ni yín bẹ́ẹ̀ni. bàbá kí wàá lè fẹ́ tẹ̀ fi wá. Ah, ohun tí mo fẹ́ ìrànlọ́wọ́ ni mo fẹ́. ìrànlọ́wọ́ kí ni bàbá. ìrànlọ́wọ́ owó torí pé orin tí mo kọ yìí ẹ olúwa ni pé ibi tí máa kọ́kọ́ lọ kọrin kí n máa kọ torí pé ó wúlò fún gbogbo èèyàn. ibi tẹ bá ti lọ kọrin. kí a kọ kọ kí n kọ́ máa kọ mo dẹ̀ ti wá sí bílẹ̀ mi wọ́n fún mi lórí ọ̀fẹ́ láti kọ́ náà bẹ́ẹ̀ ni ó wá ní pé àwọn èèyàn wá béèrè késẹ́ẹ̀tì ẹnìkan ti ràn mí lọ́wọ́ láti ṣe késẹ́ẹ̀tì yẹn ṣùgbọ́n mástà oní fort tí ò yẹn mẹ eléyìí tó wá gbé mi wá síbi gangan gangan hmm. Olúwa rán mi sí dìndì ìjọkọ nípa ọ̀rọ̀ Nàìjíríà hmm. bàbá kí wàá lẹ nílò báyìí. owó ni mo nílò. fún kíni. fún láti gbé késẹ́ẹ̀tì yẹn dẹ mo ti. ẹ bẹ ṣe késẹ́ẹ̀tì. késẹ́ẹ̀tì tẹ̀ ń bàbá ẹ̀ ń gbé. mo fẹ́ tún yẹn ṣe o ẹ yẹn ṣe hmm. ẹ lórin míì tẹ́tù kọ́ mọ́. orin tí mo fẹ́ kọ gan tí mo fẹ́ gbé jáde gangan gangan orin tí iṣẹ́ tó lọ́ra mi sí CAC lápapọ̀ mo ti mú. ó yá ẹ díẹ̀ mbẹ ẹ díẹ̀ mbẹ. flash drive yẹn wá. ẹ díẹ̀ mbẹ ẹ díẹ̀ mbẹ nínú tàwọn kìnìún yẹn lápapọ̀ bàbá. ok díẹ̀ kékeré kékeré. Ah, olúwa ṣe. mo kí gbogbo ènìyàn tó ń gbọ́ mi pé ẹ kú àsìkò yìí ẹ kú ìdílé ẹ kú ìjókòó ẹ ti débí láyọ̀ láyọ̀ lẹ ó padà délé o mo ní láyọ̀ la ó padà délé o mo fẹ́ jíṣẹ́ tara mi iṣẹ́ olúwa ni máa jíṣẹ́ tara mi olúwa ló ràn mí olúwa ràn mí níṣẹ́ hallelujah ìwọ ni mo jẹ́ iṣẹ́ náà fún lẹ́yìn ìṣẹ̀ látòkè wá ní aleluya ìwọ ni mo jẹ ìṣẹ̀ náà fún. Hmm. ìjọ abọ́ sèrè ẹ̀yin la rán mi sí CAC hmm. arán mi sí ọ. jésù olúwa wa CAC arán mi sí ọ. ẹja mú dúró bẹ́ẹ̀ ná bàbá wa ibi ṣe kérésì ni èyí tẹ̀ tẹ̀ ṣe gan Eh, bí kéèyàn máa lọ́mọ ń bì ní àbí wọlé gbádùn wọn ẹ ti ń gbádùn wọn ẹ ti ẹ̀ lé pàtẹ́wọ̀ ẹ̀yà arúgbó. now baba ẹlẹ nílò ẹfẹ jẹ kẹsẹtì. bẹ́ẹ̀ mo ti ṣe sínú fly drive. àwọn èèyàn wa wíwí ẹni tó wà lórí òye nísìnyí ó yẹ kó ti pè mí kí n jíṣẹ́ fún wọn nígbà tó parí ìjà láàrin wọn wọn pè mí. mo ti gbọ́ kí wàá lẹ fẹ́ ṣe báyìí bàbá mo fẹ́ gbé sórí kẹsẹ̀tì àwọn èèyàn wa ní pé kí ni. ṣé ẹ ti lọ studio. mo ti lọ sí studio. ìlú náà fẹ́ gbà. wọ́n ní eh, one thousand copies wọ́n ní wọ́n gba Eh, two hundred eh, one hundred eighty thousand bet two hundred torí pé àti máa lọ máa bọ̀ àwọn ìwọ ọkọ̀ di twenty. ok ẹ fẹ́ ṣe ẹ fẹ́ ẹ fẹ́ ṣe multiple ẹ fẹ́ eh, ṣe mass double mass double ok two hundred thousand. nani kí nani kí n lọ lẹ́yìn yẹn one thousand one thousand copies bẹ́ẹ̀ ni kí lẹ tún wá nílò. ẹ mi kọ́tọ́ náà bá pín ní rọ̀fẹ́ láti pé kí iṣẹ́ nìyẹn kó sátẹ̀síwájú ni ní tèmi. ẹ ti gbọ́n tí bàbá yìí sọ bá a mú fóònù ẹ bá wọn kọ́mẹ́ǹtì bàbá ní àwọn fẹ́ ṣe mass doubling bàbá ní ọ̀rọ̀ ìrere lẹ́nu nǹkan ti ọlọ́run inú mi dùn pé olùfẹ́ nǹkan ti ọlọ́run ní gbogbo apáta adẹ̀rí ànúgbà láì sọ̀rọ̀ jù bàbá láwọn fẹ́ ṣe master blinke set tán ti ṣe wọ́n fẹ́ ṣe kó pọ̀ wọ́n náà fẹ́ ṣe one thousand copies wọ́n ní two hundred thousand naira ta ni ó fún bàbá ní nǹkan bàbá pẹ̀lẹ́wó orí yìí ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe mọ̀ pé bàbá ó rí ànúgbà ju ìyẹn lọ mo gba ọlọ́run gbọ́ náà ẹ bá wo bàbá yẹn tún sọ ń tẹ́ ẹ nílò lẹ́ẹ̀kan sí i. Eh, owó yẹn náà ni mo nílò. láti fi láti fi ṣe gbégbéṣẹ́ yẹn lárugẹ náà ni. láti fi gbéṣẹ́ yẹn lárugẹ bẹ́ẹ̀ ni sà ẹ rí ànúgbà àmì lórúkọ Jésù ẹ rí ànúgbà mo gbàgbọ́ ṣẹ́gbọ́ mo gbàgbọ́ eré àbọ̀lẹ̀ ti wọ́ bàbá. Ah, Aláké Akínfẹ́nwá ni ibi tí Ọlọ́run jogun lè fi sí Aláké Akínfẹ́nwá. Aláké Akínfẹ́nwá Hope Road. Hope Road. Mm nìbàdàn bíbà yìí lẹ ti wá. wọ́n máa ń gba lọ sí àròyé lọ́hùn. ẹni. wọ́n máa ń gba hope road mi lọ sí àròyé. wọ́n máa ń gba hope road lọ sí àròyé ó dáa bàbá wa ń bí bàbá kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. benjamin olùdarí abiona. benjamin olùdarí abiona bàbá làwọn ń lò two hundred thousand àwọn fẹ́ ṣe one thousand copies orin tán ń kọ yìí àánú òdìdè ẹja wo ń tọ́ lọ́wọ́ ṣe bàbá ẹ máa play guitar yìí lọ ká máa gbádùn yín wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ máa pilẹ̀ ẹ wá bọ́ sẹ́gbẹ̀ẹ́ báyìí. <laughs> ẹgbẹ́ báyìí ẹ ẹ bàbá ti bàbá lẹ́sẹ̀ ti ń ra ẹ bá ń gbàgbà fún ẹ báyìí. ẹ mo fẹ́ súnmọ́ bíi ni wa ok ó da ó ya ó ya máa fún wa jẹ ó ya ẹ̀yin arúgbó yóò dára fún wa o á rí àánú gbà o àwọn arúgbó àti opó wà ń bí ìwọ̀nba tí a ní ẹ̀ ló wọ́n ń tàpó gàrí ní twenty eight thousand naira àpò márùn-ún làwárà ìwọ fẹ́ fún alápò pé dádì ẹ bá àpò kan ìmọ̀ arúgbó pọ̀ ń bí opó pọ̀ ń bí gán wọ́n pọ̀ ń bí kọ́ lọ́n jápò márùn yìí ò tó ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti fi báàgì kan lẹ̀ pé dádì ẹ pín báàgì kan ìmọ̀ wọ́n ní twenty eight thousand ní gàárì àpọn ráìsì ní ráìsì ti wọ́n àmúdé sàmà pín yẹn yẹn ó jẹ́ bí ẹ̀kan lóṣù gàárì òun ò ti wọ́n twenty eight thousand ògo ní fọlọ́ ibi tí nàìjíríà ń lọ ọlọ́ọ̀fà ànúgbà wa o ó yá ẹ̀yin màmá ẹ̀ rà ànúgbà ẹ má gbé fún ọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan bàbá You irọ́ báyìí ni straight straight báyìí. ẹ̀sìn ọwọ́ yóò ní kọ́ta yà. ẹ ẹ lé bẹ́nu ọ̀nà church báyìí o ta báyìí ni o ẹnu gate. ó yẹ máa pẹ́ máa pẹ́ máa pẹ́ máa pẹ́. ó ń dà ó ń dà kó wá. Àmín. Nínú òní sáà lẹ́rù. Very good. Oya, ìlú Very good. Àmín. Ṣé owó ò ní gbẹ o? Ṣé owó ọdún ò ní kó ba lè fún ọ nísinmi tá o. tọ́ ọmọ rẹ kó ba lè fún ọ nísinmi. tọ́ ọmọ rẹ yóò sì fún ọ nísinmi. tọ́ ọmọ rẹ tọ́ rẹ mo lè fún ọ nísinmi. mo ní kó tọ́ rẹ kó ba fún ọ nísinmi tọ́ ọ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 tí wọ́n dẹ̀bẹ̀ a ẹ̀yin a fẹ́ ẹ̀yin tẹ́ fẹ́ ẹ̀yin tẹ́ fẹ́ support gàrí so bàbá yẹn wà ń bí báyìí bàbá yẹn tún san tẹ̀lé ńlò lẹ́ẹ̀kan sí. owó ni mo nílò sá two hundred thousand mo nílò àṣà náà láti fi gbé kíṣẹ́tì mi jáde. láti fi gbé. ẹ láti fi eh, dọ́bù dọ́bù ẹ. Eh, ẹ dárúkọ Benjamin Olúdáre Abíọ́dún. ó yẹ máa kọrin yín lọ bàbá one minute. tó bá ra fọ́mọ ẹ. ohun tó bá dára jọ̀wọ́ ra fọ́mọ ẹ. aṣọ tó bá dára kó ra fọ́mọ ẹ. bàtà tó bá dára kó ra fọ́mọ ẹ. ẹ̀kọ́ tó bá dára ni kó fi kọ́mọ rẹ. ìwà tó bá dára ni kó kọ́mọ láti wù. babalógun ẹrú fàyàwọ́ fà ọmọ bíyà lógún ẹrú fàyàwọ́ fà ọmọ ọjọ́ tá a bá kú o ọmọ ládìlé ọba lókè jẹ́ kọ́ ọmọ wa wò léde wa nítorí ọmọ lásán ayé ọmọ lásán ọmọ lásán ayé ọmọ ọmọ lásán ọmọ lásán ajé ọmọ lásán ọmọ lásán ajé ọmọ ládòdò ẹyẹ ọmọ ládòdò ẹyẹ ọmọ lásán ajé ọmọ lásán ijó ẹ̀dá ọmọ lásán bàbá kùsẹ ẹ máa pé kíní lọ wọ́n kí ọlọ́run ni. ọlọ́run adémọ́lá wo mi ó ti gbé ilé rí ayọ̀ wàá bá mi mú lè rí sẹ́. àmín. tó jẹ́ kí n wá. màmá ẹ gbàgà rí. ẹ gbàgà rí ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde torí orúkọ lẹ fi kúnlẹ̀ báyìí màmá. àmín. bọ̀dá wà bẹ̀. ẹ ẹ ó yá ó yá yá. ẹ ṣe òwò wọn máa dọ̀ ọ́. ẹ ṣe pọ́ wá tó jẹ ti wá. àmín àmín àmín àmín. ẹ sún màmá ẹ tó sí káàdì. o ẹ parí. ẹ bá ti mú. ẹ ṣe o ẹ ṣe o. àmín. ẹ ṣe o. àmín. ọwọ́ àwọn àmà rẹ̀ ṣe. Oya, oya, oya, oya, oya ẹ súnmọ́ wájú ẹ súnmọ́ wájú ẹ súnmọ́ wájú ẹ súnmọ́ wájú ẹ ẹ ṣé ẹ ti gbà ó yá. ẹ ṣe èdè rẹ pa yín o ẹ ṣe o ìdòwò pa yín o obìnrin pa yín o. Thank you wọn kò Thank you àmín. ẹ ó dàn gbàdá ní bàbá nílò kan ṣe kinní yẹn bí bàbá rówó oúnjẹ náà ẹ̀ ń pé irú kẹ́sẹ̀tì wọn mọ̀ ta kẹ́sẹ̀tì yẹn wá máa ta ó dàn ẹnìkan dé owó oúnjẹ ni bàbá nílò bàbá tó lẹ́bùn báyìí wọn àbábọ̀ ele bàbá ọlọ́run tiẹ̀ kọ́ lu èmi àfọwọ́n fifty thousand so tábàárà wọn tán tún lè wẹ̀rọ̀jẹ́ láti fún bàbá nìkan wọ́n nílò kíní yẹn tó ń bá ṣe mass dubbing yẹn wọ́n á ṣe mass dubbing wọ́n á dẹ̀ one thousand copies ibi bọ́n ṣe wá bíbá yẹn sì wọ́n á ta wọ́n á ta kẹ́sẹ̀ three three hundred naira wọ́n bẹ́ẹ̀ mẹ́wàá náà ta three thousand nìyẹn ṣe mọ̀ wọ́n máa ta wọ́n á tún ṣe míì wọ́n á tún ta wọ́n lẹ́bùn bílí pé ẹ̀bùn ènìyàn ni ó lànà fún yẹn yóò sì mú yẹn jókòó làwọn aládé so irú ẹ̀bùn wọn tán nìyẹn ó ti lànà bàbá òtún owó oúnjẹ kẹ̀ <laughs> so no no no irú nǹkan bẹ́ẹ̀ ntọ́ ẹni tí mo tí mo support gan rèé wọ́n á máa tọrọ owó oúnjẹ wọ́n lẹ́bùn support lórí ẹ̀bùn wọn ni wọ́n need sọ ẹnìkan ní owó oúnjẹ náà ní oúnjẹ kọ́ at his old age tó sì ní stress àti máa play kínní yẹn ibi yẹn bá dé kán ta kẹ́sẹ̀tì kan gbowó kan wà lálàáfíà kó tán kí bàbá dẹ̀ mọ́ retí Jésù gbogbo wa là ń retí Jésù bàbá ẹ fún wa díẹ̀ sí i. ẹ̀yin bàbá ẹ gbìyànjú sẹ́ẹ̀. gbogbo òbí ká gbìyànjú ẹ jẹ́ ká bójútó ọmọ wa o. orin ńlá ni o again bàbá. ẹ̀yin bàbá ẹ gbìyànjú. ẹ gbìyànjú o. ẹ̀yin màmá ká ẹ gbìyànjú. ẹ gbìyànjú. gbogbo òbí ká gbìyànjú ẹ jẹ́ ká bójútó ọmọ wa o. Ah, ẹ tún wí ni ẹ tún wí ni. Again. ẹ̀yin bàbá kẹ́gbìyànjú ẹ̀yin màmá kẹ́gbìyànjú gbogbo òbí ká gbìyànjú ẹ̀jẹ̀ pẹ́kù ọmọ wa o. ó ya ẹ̀yin bàbá bàbá ẹnìkan fún yín ten thousand ẹnìkan fún yín ten thousand ẹ kí ẹni yẹn mo kì ẹni tó fún mi lówó wọ́n ti pè ẹ ṣé mà bàbá ń dúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣé mo dúpẹ́ o àwọn náà fún yín ten thousand. olúwa ọmọ àtòrè ayọ̀ fún yín orí tẹ́ ẹ̀ retí ọlọ́run á ṣe fún yín. àmì mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún mi lówó àmì àmì. ẹni tó fún mi lówó mo dúpẹ́ ọ̀pọ̀ lolúwa ó fi rọ́pò fún mi ẹ̀yin bàbá ẹ gbìyànjú ẹ̀yin màmá ẹ gbìyànjú òbí ká gbìyànjú ẹ jẹ́ ká bójútó ọmọ wa o. èmi náà mo fún yín fifty thousand ó jẹ́ sixty thousand naira bàbá ìyanu àṣẹlẹ̀ ẹ jáwọ́ ohun tí ó ṣẹlẹ̀ láàrin ìsìn àwọn èèyàn ó gùn yín ní nǹkan bàbá ṣẹ gbọ́ ẹ lọ ṣe mass dubbing yẹn tẹ bá ṣe yóò á bàbá yìí kúrò ní pé bóyá wọ́n ń tọrọ àbí wọ́n ń béèrè oúnjẹ i love that irú bàbá yìí pẹ̀lú nǹkan ṣe yẹn ó lànà kí náà pé ọmọ tí o ní ẹ̀sìn mi. ok ok god bless you ó yẹ máa pín kiri lọ ó yà yẹyẹyẹ ta ló ń pín ta ló ń pín ta ló ń pín ta ló ń pín ẹsùn mẹ́yìn báyìí ẹsùn mẹ́yìn báyìí. ẹsẹ̀ rẹ̀ pẹ̀. ayé sí bẹ̀rẹ̀ ilé ọ̀dà bẹ̀rẹ̀. Béèrè ogun òní lọ lẹ́gùn. Ẹ ó dàn, ó yá ọmọ, ayé sì bẹ̀rẹ̀, ó yá. Ṣé ọ̀dà kò dá? Ẹ̀rọ òkú rẹ̀ pé ọ̀pẹ́ máa bọ̀. Wọlé wọlé, wọlé nísinsìnyí. Ẹ̀wà òkú rẹ̀ pé ọ̀pẹ́ máa bọ̀. Ah. Ẹ̀yin bàbá ẹ gbìyànjú ẹ̀yin bàbá ẹ gbìyànjú ẹ̀yin màmá ẹ gbìyànjú gbogbo bí ẹ gbìyànjú ẹ jẹ́ ká bójútó ọmọ wa o ege ẹ̀yin bàbá ẹ gbìyànjú ẹ̀yin màmá ẹ gbìyànjú gbogbo bí ká gbìyànjú ẹ jẹ́ ká bójútó ọmọ wa o ẹ máa pín gàrí lọ bàbá ń dá wa la mẹ́sẹ̀gì lórí bàbá his songs and message. ẹ kú ìnáwó ẹ pẹ̀lẹ́ mọ lọ. Ah, ah ẹ ra màmá àmì kò ní pa gbogbo wa ẹbí ò gbogbo wa. ẹ dúró hold on bàbá yìí gé láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká. bínú dídùn ní olúwa olóore àánú rẹ̀ ó wà títí lódodo dájúdájú lódodo dájúdájú. again again. ẹ jẹ́ ká fínú dídùn olúwa olóore àánú rẹ̀ ó wà títí lódodo dájú dájú lódodo dájú dájú. ege baba. ẹ jẹ́ ká fi inú dídùn ní olúwa olóore àánú rẹ̀ ó wà títí lódodo dájúdájú lódodo dájúdájú. ah mo gbádùn yín bàbá mo gbádùn yín ẹ kó yín sáko mo gbádùn yín bàbá ẹ̀yin bàbá ẹ gbìyànjú ẹ. bọ́n ṣe kí ni bọ́n ròyìn mi. bẹ́ẹ̀ ni bóna ṣe rí. ẹni tó búrò yín ọmọ ìlú yín ni. ó fẹ́ wá sí bílẹ̀ ní olùkóso ọkọ̀ mọ́ tí ó gbèmí dídí mà máa sọ fún kókó wa níbi ọ̀sán ni máa kọ nóòtù kú. ẹ̀yin bàbá ẹ gbìyànjú ó mo gbádùn yín gan ege ẹ ká fi inú di mo láìkò rí orin tẹ́ kọ ó mú mi gan èyí tẹ́ kọ láti ó mú mi gan. ẹ ẹ ẹ káfínú dídùn ní olúwa olóore àánú rẹ̀ ó wá títí lódodo dájúdájú lódodo. nípa agbára rẹ̀ ìmọ́lẹ̀ sáyé titun àánú rẹ̀ ó wá títí. ìgbà ọlọ́pàá rẹ̀ ó nípa agbára rẹ̀ ìmọ́lẹ̀ sáyé titun àánú rẹ̀ ó wá títí lódodo dájúdájú lódodo dáadúrà. hello ma mo ń bọ̀ ma mo ń bọ̀ mo ń bọ̀ hello ma. yes ma. twenty thousand fún bàbá bàbá ẹnìkan ló ń fún yín twenty thousand. bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ bẹ̀ láàyè. ok ma ó yẹ pray fún wọn ẹ yà pray fún wọn mo gbàdúrà lórúkọ jésù kó lóra kó gbàdúrà fún yín kó lóra kó súre fún yín ọlọ́run gabriel adémọlá amúsàn kó súre fún yín torí pé gabriel nínú bíbélì a mọ̀ pé oníṣẹ́ ayọ̀ ni oníṣẹ́ ayọ̀ ó jẹ́ fún yín lórúkọ jésù ojú òní tì yín àti ẹ̀yin àti èmi ilé ológo tá à ń lépa a ó débẹ̀ a ó sì wọ ọbẹ̀ a ó wọlé ológo a ó bá jésù jọba ní orúkọ jésù kristi olúwa wa. ó yẹ ẹ máa pín gàrí ẹ máa pín gàrí yes ma yes ó dà máa pè ní ọba parí. ìta pọ̀ sí i ayé sí i. ẹ má ìgbó wa tó ẹ má ìgbó wa tó bẹ̀. ẹ̀yin lọ́rọ́. ẹ máa pè fáwọn ẹ máa pè fáwọn tó ń. Bàbá yìí, bàbá yìí tíráyò. Bàbá yìí tíráyò dájú ẹ ṣe bí òní yìí náà o àdúrà yẹn àgbà o ẹ ṣe sàn. ẹ má jẹ ọ̀dà mi lọ. àwọn kan bá ń tọ́ra ní kíláàsì nítorí rẹ̀. a ti ta àná rẹ̀. ìdúró ló rọrùn ẹ ní ṣiṣẹ́ ṣe o ebi ò ní pa yín o. Omi ayọ̀. Ẹ ṣé o, ẹ pẹ́ fún wa o. Èyí tẹ̀ kọ́ lọ dúró lè ṣe lọ́ọ̀kan. Lẹ́ka ń wò àbòṣe lọ. Ẹ ṣé o, ẹ ṣé o ebi ò ní pa yín o. ọkọ̀ arúgbó kò ní tán lọ rẹ o ọkọ̀ ọwọ́ ojú ọmọ ẹsẹ̀ ẹ̀sẹ̀ rẹ o. ọmọ tó dúró bá ẹ ṣe o ẹ ṣe ìlú nípa yín o yóò rà mí o. ẹ ó dùn. ẹyẹ kọ. ayé sì ń bẹ ilé ọ̀dà àgùntàn ẹ̀wà ògo rẹ̀ pé ọ̀pẹ́ máa bọ̀ wọlé wọlé wọlé nísinsìnyí ẹwà ògo rẹ̀ pé ọ̀pẹ́ máa bọ̀. Ah, kírú kíní ìmọ̀ jí mi lára àárọ̀. ayé sì ń bẹ nílé ọ̀dọ́ àgùntàn ẹwà ògo rẹ̀ pé ọ̀pẹ́ máa bọ̀ wọlé wọlé wọlé nísinsìnyí ẹwà ògo rẹ̀ pé ọ̀pẹ́ máa bọ̀. kí ni sanza tù náà kílẹ̀ tó ṣù okùnkùn ni ẹ̀mí ò mọ̀ kílẹ̀ tó ṣù kílẹ̀ múná létí ẹ̀rẹ̀wẹ̀ èèyàn pé ó ṣe ó ṣe ó ṣe kó ṣàyè mọ́ ó ṣe yàrá gbàdúrà gbẹ̀mí pé máa bọ̀ ayé sì bẹ̀ ilé ọ̀dà kò tán ẹ̀wà oko rẹ̀ pé ọ̀ máa bọ̀ wọlé wọlé wọlé nísinsìnyí ẹwà ògbó rẹ pé ọ pé máa bọ̀. bàbá mo jẹ dòdò yìí mo jẹ mo jẹ plantain mo jẹ gàrí sorry and try and try see network. ó yẹ máa pa àwọn èèyàn gàrí ó yẹ. dátìmì ẹgbẹ ẹgbẹ láti ẹdọ mo jẹ ní àwọn ọgá rẹ àwọn akágbà tó ń bá bá mo jẹ pé gbogbo ọba tí a já sí ọjọ́ tó bá wọn dá ẹ̀fà ẹ̀fà wọ́n ní ìpínlẹ̀ fásitì ọ̀hún láti bá ọ̀rọ̀ ìgbà yìí. 我们谁的？啊，不要不要不要，不能的。好，谢谢。没事，没事，没事。明天， ṣe Iṣẹ́ ọwọ́ rẹ ni bàbá mo dùn mo dúpẹ́ o bàbá mo dúpẹ́ látòrí mi désàlẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ ni bàbá mo dúpẹ́. látòrí mi désàlẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ ni bàbá mo dúpẹ́. mo dúpẹ́. bàbá mo dúpẹ́ látòrí mi désàlẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ ni bàbá mo dúpẹ́. bàbá ẹ tún kọ mi. wá bá mi gbé alẹ́ fẹ́rẹ́ lẹ́tàn. Ah, ah. Oko kùsù wá bá mi gbé àbí. Wá bá mi gbé alẹ́ fẹ́rẹ́ lẹ́tàn. Oko kùsù wo ló wá bá mi gbé? Bí olùrànlọ́wọ́ mìíràn bá yẹ, ah. ìran wàhálà ni wá bá mi gbé. Eh. Ọjọ́ ń lọ, ọjọ́ orí ń lọ.

ẹ ló mà. rárá mà rárá mà. ó dáa a máa ẹni ń pè láti amẹ́ríkà wọ́n lè ti di bàbá àwọn látòní lọ wọ́n lè ti di dádì àwọn. jésù ń dádì gbogbo wa. jésù ń dádì gbogbo bàbá o. Hello sir. ẹ ni àwọn náà fún yín twenty thousand lẹ́ẹ̀kan. Ah, ah, mọ́mì ló fún mi tó. ẹ wọ́n láwọn sọ yín di bàbá. tó amẹ́ríkà náà wà amẹ́ríkà wọ́n láà máa fẹ́ nọ́mbà yín ó dà ọmọ yín kan láà Amẹ́ríkà ní ìyá kò so mo fẹ́ kí n béèrè bí ìjọba ń bí náwà nínú. ẹ má wọlé ẹ má ti parí parí. màá fún ní nọ́mbà. ó ayé sí mama ó ayé sì bẹ̀rẹ̀ ilé ọ̀dàgùtàn ẹ̀wà ògo rẹ̀ pé hàn máa bọ̀ wọlé wọlé wọlé nísinsìnyí ẹwà ògo rẹ̀ pé ọ̀pẹ́ máa bọ̀. ayé sì bẹ̀rẹ̀ nílé Ọ̀dàgùtàn ẹwà ògo rẹ̀ pé ọ̀pẹ́ máa bọ̀ wọlé wọlé wọlé nísinsìnyí ẹwà ògo rẹ̀ pé ọ̀pẹ́ máa bọ̀. ẹ má pín gàrí lọ ẹ má jẹ ẹ má pín gàrí lọ oyin oúnjẹ là ń pín ah zero sì pọ̀ sí ni ah kí ló dé ah ah màmá ẹ pẹ̀lẹ́ yóò dà fún yín o ẹ pẹ̀lẹ́ ẹ gbà fún mọ́tò orúkọ jésù ọlọ́run kó gbàdúrà fún yín ọjọ́ ìbí yín kò ní ọjọ́ ìbí àánú sọ̀rọ̀ níwòye àmọ̀dé ó jù báyìí lọ jésù lọ fún bàbá bàbá ẹnìkan bàbá ṣe wọ́n lè fún yín ten thousand naira wọ́n fún ten ten thousand pẹ̀lú wàásù tèmi ó jẹ́ ninety thousand Baba, ẹ rí àánú gbà ó ń yà yín lẹ́nu ni àánú máa sọ̀rọ̀ ó yóò sọ̀rọ̀ jù báyìí lọ ṣẹ́gbọ́ ẹ má jẹ́ yà yín ayé sí bẹ́ẹ̀. ẹwà ògo rẹ̀ ń pè ọ́ pé máa bọ̀ wọlé wọlé wọlé ní sísì ẹwà ògo rẹ̀ ń pè ọ́ pé máa bọ̀ ayé sì bẹ̀rẹ̀ nílé ọ̀dàgùtàn ẹ̀wà ògo rẹ̀ ń pè ọ̀pẹ́ máa bọ̀ wọlé wọlé wọlé nísinsìnyí ẹ̀wà ògo rẹ̀ pè ọ̀pẹ́ máa bọ̀. agúngàrí lọ́wọ́ ni o yá ẹ máa pè lọ. ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ẹ má dùn lórí ẹ̀ bàbá olúwa ṣeun ọ̀yà ọ̀yà orin bàbá yẹn sùn ṣé èbó ti tán ah, yóò tó náà yóò tó àǹtí ẹ pẹ̀lẹ́ God bless you. Thank you. ohun yìí ṣe wá dàbí irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ orí bí ohun ọ̀gá àwọn akọrin ni. ó yá gàrí dà tó ti tán ni. yóò kárí mẹ́rin. Oya, oya, oya, come on, pull it, come on, pull it. Yes. Oya, oya, oya, Papa. Oya. Olóyè ìgbàlè yìí. Olóyè ọ̀hún. Olóyè ọ̀hún. Tó bá kàn jẹ́ àìsí. ọlọ́run ayọ̀ wa ó ṣe o jésù a ò máa yíyan bàbá gbọ́ pé ta mú wa fún ọ ó ṣeun ó ṣeun èmi balẹ̀ ẹgbẹ̀rún àwọn ó ṣe òun yóò ló bá a ó ṣe jésù ògo ọlọ́run ọba mi ìṣẹ́gun oore rẹ̀ ó ṣe o Jésù a ó máa yìn ọ́ ó ṣe o Jésù ọlọ́run ayọ̀ wa ó ṣe o Jésù a ó máa yìn ọ́ bàbá gbọ́pẹ́ tá a mú wá fún wọn ó ṣe ó ṣe èmi balẹ̀ ẹgbẹ̀rún wa ó ṣe Jésù ó ṣe òyìn olùgbàlà ó ṣe Jésù ó ṣe ògo ọlọ́run ọba mi ó ṣe Jésù ìṣẹ́gun oore rẹ̀ ó ṣé o Jésù a ó máa yìn ọ́ ó ṣé o Jésù ọlọ́run ayọ̀ wa ó ṣé o Jésù a ó máa yìn ọ́ bàbá pọpẹ́ tá mú wá fún ọ ó ṣeun ó ṣeun àbíyèsí o ó sẹ́nà o ẹ̀yin Jésù Kristi ọba ẹ̀kọ́ àbíyèsí o ó sẹ́nà o ẹ̀yin Jésù Kristi ọba ẹ̀kọ́ ẹ gbéga ẹ̀yin Jésù o ẹ̀yin Jésù Kristi ọba ikú ẹ gbéga Jésù o mi ò kọ́ kí iná ogun ẹ̀ta lórí Jésù Kristi ọba ikú ẹ gbéga ah. Jésù o bàbá ti gbowó tán. Jésù Kristi ọba ikú. Mama is doing well. Ah, mo mo badu. Singing with Baba is a is a is a is a is a, is a nice thing. Again, Kabi. Kábíyèsí o, Hosanna o, lẹ́yìn Jésù Kristi ọba ikú. Kábíyèsí o, Hosanna o, lẹ́yìn Jésù Kristi ọba ikú ẹgbẹ̀ga ẹ gbéga ẹ̀yin Jésù o ẹ̀yin Jésù Kristi ọba ikú ẹ gbéga ẹ gbéga ẹ̀yin Jésù o ẹ̀yin Jésù Kristi ọba ikú. bàbá yìí wọ́n gbé yẹn wọ́n gbé yẹn kò kí. mo máa Baba, I, did, I did not expect all these things, but God is so great, so marvelous. So, I must go ó dáa bàbá yẹn wá pe nọ́mbà yín Number. pe nọ́mbà tẹ́ ń lò number. nọ́mbà yín ẹ o nine o. Mm-hmm nine one one eh? nine seven six hmm? one three. again. o oh nine o oh, nine one one hmm? nine seven six hmm? one three. again. o oh nine o nine one one nine seven six one three. Number, bàbá nìyẹn bàbá kí lórúkọ eh, benjamin olùdarí abiona. evangelist evangelist benjamin olùdarí abiona. evangelist benjamin olùdarí abiona. abiona yes sir. èèyàn mélòó ló kù èèyàn mélòó nine sir nine sir. mẹ́jọ ọlọsẹ ẹ ọlọsẹ mẹ́rin ẹ bá mi ò ní káṣí bra fẹsọs dà ìjà fáwọn tó kù káṣí àlejò àgàrí ẹ bá bá fẹsọs dà yẹ kó so god bless you we love you to God be the glory we share five bags of gari ó dẹ̀ tó káwọn mẹ́jọ dẹ̀ fáwọn tó kù ní change so we want to appreciate you for your love support yín náà ni àwọn tí ò ní nǹkan àti fún lówó dẹ̀ so we thank God for his grace ọlọ́run ló ṣe léyìí kì í ṣe yàn ọlọ́run ọlọ́run àwa ó dúró tolúwa a ó dẹ̀ tún agbára wa ṣe so I have nothing to say than to say thank you to each and every one to support each every day ojoojúmọ́ kò ní rẹ́yìn kò ní sú yín ẹkún rí àánú ẹ̀gbà ẹ ó dẹ̀ tún bọ́ máa rí àánú gbà ẹ̀ ń rí ìrànlọ́wọ́ ọlọ́run ẹ ó dẹ̀ tún máa rí ojú ò tì yín rí ojú òdẹ̀ ní tì yín lẹ́kùn àánú ò tì mọ́ yín rí kò dẹ̀ ní tì mọ́ yín ẹ ó rí ọwọ́ ọlọ́run ẹ ó rí ọwọ́ ọlọ́run ẹ ó nínú gbogbo ìrìn àjò yín ẹ ó rí ọwọ́ ọlọ́run ẹ ó rí ọwọ́ ọlọ́run ẹ ó rí ọwọ́ ọlọ́run